Ma ṣe rere láyé mi máa ṣe rere yéèbà máa ṣe rere láyé mi máa ṣe rere ó yá èmi ò ṣèkà láyé mi ò ní ṣèkà lọ́run mi ò ní ṣèbàjẹ́ ọmọ làkejì ah, máa ṣe rere láyé mi máa ṣe rere ẹ wo ṣe ló wù mí kí n máa ṣe ma ni kí n máa ṣe ètò yìí lọ àmọ́ kò sí àsìkò mọ́ fún wa láti tẹ̀síwájú lórí ètò Miliki Express tí mọ̀ pé Miliki Express wa ah, ah, ètò tó ṣe kí ni tí ó ní kìmí tí ó ń kọ́ni lẹ́kọ̀ọ́ tó ń fúnni nímọ̀ tó dẹ̀ ṣe kí ni tá a tún ṣe fàájì tá à ń gbádùn ara wa lórí ètò yìí ẹ má bọ̀rí ọ̀sẹ̀ tó ń bọ̀ á tún kó wa fún yín bá ṣe máa ń kó wa tó máa ń gbọ́ fully packed bẹ́ẹ̀ ni á tún mú wa fún yín lórí ètò yìí mo lérò pé ẹ gbádùn gbogbo ohun tí a tò sílẹ̀ fún yín wá láti bẹ̀rẹ̀ ètò yìí ẹ láti orí ìròyìn wa láti orí àwọn ìlú mọ̀ọ́ká tó jẹ́ pé ní twenty eighteen ahàn tẹ máa ń gbọ́ ọtí ọtí hey àwọn ni wọ́n ń trending na hot láti rẹ Ọlámídé sí mi ní ẹ̀mọ́ bí mo ṣe tó yẹn bákan náà tó yẹn abdul ti fún wa ní ohun tó mú wa fún wa lọ́sẹ̀ mo mọ̀ pé a ti mú ẹ̀kọ́ tiwa ó ṣe ní ó ṣèjì àti mú ẹ̀kọ́ níbẹ̀ bákan náà ẹ ti mọ̀ pé láti bẹ̀rẹ̀ ètò yìí máa ń náǹfààní láti fún wa ní ọ̀rọ̀ ìyọ̀jú mo mọ̀ pé a ti mú èyí tí ó ṣe kíni tí ó jẹ́ tiwa níbẹ̀ ká má wàá gbọ́gbẹ̀ ká má gbìyànjú láti máa gbàdúrà ká dẹ̀ máa dúpẹ́ fún ọlọ́run ọba tó jẹ́ ká ṣe kíni tó jẹ́ ká wà láàyè àti àlàáfíà ẹ wo òun ni ká jẹran pẹ́lẹ́nu báyìí àmọ́ òun fọ̀ fún kò jẹ́ àríwájúbọ̀yọ̀ lórí ètò Miliki Express tèmi àmọ́ kí n má ṣàlàyé dúpẹ́ lọ́wọ́ àwọn tí a jọ ṣe ètò Miliki Express because ẹ̀rí wa báyìí kò kí ń ṣe ọlá wa nìkan ọlá ọlọ́run àti ọlá àwọn tí wọ́n ní ó yá ọ̀rọ̀ tó ń sọ ohun tí ó wọ̀ áà ah, ah, ó gbọ́dọ̀ lọ bó gbọ́dọ̀ lótó lótó àwọn kan náà wà lẹ́yìn ìtàgé tí wọ́n jẹ́ kí gbogbo ohun tí à ń ṣe kó ṣe é rí kó dùn wò bákan náà àwọn èèyàn ti ń pè mí lọ́kọ̀ọ́kọ́ pé yá o á ah, Bímbọ́ kí ló dé obìnrin ìbéèrè kò sí fún wa ní àwọn tí wọ́n win àwọn tí ó ṣe gbá tó ṣá o àwọn míì kan tiẹ̀ tún bú mi dáadáa pé àhán ìgbà tí wọ́n mọ̀ pé àwọn olówó ẹ̀bùn nítorí ká máa ṣe gbá ká máa ṣàwọ̀ àmọ́ mo sọ fún yín wípé ó yẹ kí n mú èèyàn kan àbíyàn méjì mẹ́ta mọ́ àwọn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wọ́n pọ̀ hmm mi ì lè kà wọ́n wọ́n ti pọ̀ jù mo wá wò pé ó yẹ jẹ́ kí n ní sùúrù ó yẹ ká lè mú èèyàn mẹ́wàá kódà bó yẹ ká lè mú ju èèyàn mẹ́wàá lọ àmọ́ mo wá ní sùúrù láti farabalẹ̀ mú àwọn èèyàn mẹ́wàá yìí kí n dẹ̀ fún wọn ní ẹ̀bùn tí ó ṣe kí ni tí ó ní kí mi kọ́ sọpọlọpọ̀ wọ̀ sí nílùú èkó ará àwọn tó yẹ pé láti ìlú Ìlọrin Òṣogbo káàkiri ni àdánifẹ́ kẹ́ pé àwa pè yín pé yẹ ti jẹ̀bú kẹwàá wá láti odidi Ìlọrin àbí Òṣogbo kẹwàá gba ohun tí kò ní dùn mọ́ nínú òun ni mo ṣe é ṣe kí ni mo ṣe ń fi ara balẹ̀ láti fún yín ní ohun tí ó tọ́ àtòhun tó yẹ lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹdùmarè láti bẹ̀rẹ̀ ètò ni màá ti pe orúkọ àwọn tí wọ́n jẹ ẹ̀bùn màá dẹ̀ sọ bí wọ́n ṣe máa gba ẹ̀bùn wọn ẹ dákun hmm, ọmọdé lè lẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́ ẹ dákun ẹ fi orí jì mí orúkọ mi ò yí Badmus Madiva ni mò ń jẹ́ lè pe mi lójooge bákan náà lè pe mi ní sexy ọmọge tó wà tà lẹ́tẹ̀ẹ́ ẹ wo ẹgbẹ́ gẹ́gẹ́ ìpolówó ọjà báyìí òun ni àgùnmọ̀ òun ẹ má bọ̀ ká wá polówó ọjà lórí tẹlifíṣàn rẹ ti mọ̀ pé Orísun omi ni wá àkínpẹ́nikẹ́ni ṣọ̀tá ẹlẹ́kùn tẹlifíṣàn Orísun àwa làgbà àwa lọ̀gá àwa ni bàbá ọmọ alájẹ báyìí òun ni wá ẹ pè mí sórí zero eight zero eight two seven one seven five seven eight lẹ́ẹ̀kan sí zero eight zero eight two seven one seven five seven eight lórí Facebook mi Bimbo Badmus Madiva lórí Instagram at official Madiva ẹ tẹ̀lé mi mí náà ṣe kí ni màá follow back káfíre ayọ̀ àti ìdùnnú pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ wò láṣẹdùmarè ohun ayọ̀ ohun ìdùnnú owó àlàáfíà ẹ̀mí gígùn kò ní wọ́n nídìílé ẹnìkọ̀ọ̀kan wa ká máa ṣe báyìíbáyìí àwa ń lọ ó dìgbà ó ṣe ká má fi kú yàrá wa ká má fàwọn yàrá wa ẹ ká lọ́jọ́ ká lọ dànsì àti orin Barry J tó pe àkọlé ẹ̀ ní ayé òle ayé òle fẹ́ni tó bá gbọ́n fẹ́ni tó bá mọ̀ wúlò ayé ire o ó dàbọ̀.